lásìkò yẹn gangan ni ó bẹ̀rẹ̀ irun àsìkò tó o bẹ̀rẹ̀ irun yẹn ọkàn rẹ ò gbọ́dọ̀ ti tráfù lọ sí sáùtì àbí ìsì àbí wẹ́sì àbí nọ́ọ̀tì kọ́ wa gá sí pé ọkàn sí Allahu Akbar àwa ni ah mo tẹ̀ ti bẹ̀rẹ̀ irun ah mi mọ́ <laughs> kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o so àsìkò tó o sí Allahu akbar ló fi gásí pé tọ́wọ́ ṣàkíyèsí àwọn ìmáàmù sí wa ẹ máa kírun fún wa ó rí i pé aláwọ̀ pa èèyàn máa ń fàágùn lásìkò ìfàágùn yẹn wọ́n pe ọkàn wọn wá sí ibi ìrun ni. Allahu akbar bá a ṣe fàágùn yẹn àti dúró ọkàn wa ọkàn wa ọkàn ẹ̀dá ń máa fò káàkiri ni bíi káàtì ń máa fò káàkiri ni so but àsìkò tá a bẹ̀rẹ̀ irun tá a sọ pé Allahu Akbar la fi sábà máa ń fa Allahu yẹn gùn àsìkò tá a fi fàágùn yẹn a ti draw attention wa back to salat so làfàf sọ pé. ṣáàrìtù níyà májẹ̀mú èròǹgbà mùkọ̀rọ̀nàtù ha bìtẹ̀kìbí ìrántìlẹ̀ ìrọ̀ jẹ́ kó wà close jẹ́ kó súnmọ́ tẹ̀kìbí ìrántìlẹ̀ ìrọ̀ ok. wàsùnánù ha súnà irun súnà ìrun ní ìsìn àti mọ̀ pé ìrun ní májẹ̀mú àti sọ májẹ̀mú ẹ̀ ìrun ní ọ̀ranyàn ṣe é rí ẹ̀jẹ̀ ń sáré sí ń gbẹ́rẹ́ pàkọ́kọ́ láàrin yìí o gbogbo tí wọ́n ń kà lọ́ranyàn ìrun yẹn tó o bá ti lè mí ìsìn ẹ̀ sùjúdù sáwí ò gbé o sùjúdù sáwí kò gbé bí àpẹẹrẹ ẹ dákọ̀ nǹkan tí wọ́n pè lọ́ranyàn fún mi ọ̀kan bẹ̀ ni pé tẹ̀kìbírátù lè rọ wọ́n pè lọ́ràn yàn ọ̀wá fẹ́ kírun ó ò ṣe tẹ̀kìbírátù lè rọ mi ó ò tiẹ̀ wulẹ̀ tí kírun ni ó ò wulẹ̀ tí kírun. nídàkejì sálámà ọ̀ràn yàn run ni ọkàn rí kúrò lórí irun tiẹ̀ ni irun ẹ ti bàjẹ́ irun ẹ ti bàjẹ́ ọ̀ràn yàn ni sálámà lórí irun àpẹẹrẹ míì sùrọ́tìlì fatia òkè sùrọ́tìlì fatia lórí irun má gbàgbé àlàyé tí mo ti lábẹ́ o àyùwà ní imam tàbí olùdárun kí torí tó bá wà lẹ́yìn ìmáàmù rẹ ìyàpẹ̀ ẹnu wà lórí ẹ̀ ètò ga jù ètò wọlé jù ni pé ìmáàmù ti gbé fatia èrò ẹ̀yìn rẹ̀ ọ̀rọ̀ tó wọlé jù lọ́nu but òun kí ni ọ̀wà ké fátíà àzúmù pé òkè fátíà kí ló máa ṣẹlẹ̀ and fátíà is ọ̀ràn yàn irun sọ́wọ́ àfi sùgúdù sáwí sófin tán ni là kò gbé kò gbé orí rákà tó ò ti ké yẹn rákà yẹn ọyọ dànù àyàfi tí o bá tètè rántí pé òkè fatia tó sì padà bẹ́ẹ̀ bí àpẹẹrẹ ní ìsìn ó bẹ̀rẹ̀ ẹ̀rùn òkìrákà alákọ̀ọ́kọ́ òǹkìrákà ó fẹ́ bẹ̀rẹ̀ rákà ẹlẹ́ẹ̀kejì bó ṣe dìde báyìí ọkàn nanu mọ́ sóra kan ní bóyá sóra yàásín àbí sóra tù àbí sóra ọ̀sán nanu mọ́ sóra kan ọ̀wá ka fatia nígbà tó ń kà á lọ ọ̀wá rántí pé á mi ìmọ̀ ka fatia ọ̀dà súrà yẹn dúró o ti dáràn rẹ̀ dìnnà o o ti dáràn o but o ní opportunity pé o ti rùkú ọ̀dà súrà yẹn dúró ó lọ padà sórí fatia ó ṣètò wá ké nǹkan míì le ṣùgbọ́n o ti dá ọ̀ràn tó tàn o ti kírun lé ọ̀sẹ̀ wá sí sùjúdù sáwí fún un but tó bá já sí wípé ọ̀ràn tí pò òkè fatia tó fi parí rákà yẹn ní next the following rákà ló ṣe wá rántí pé òkè fatia lọ́la pé fatia jẹ́ ọ̀ràn yẹn irun rákà ẹ̀yọkan yẹn òní kà mọ́rùn rẹ̀ the last àpẹẹrẹ dání ní ìsìn òfin kanlẹ̀ àkọ́kọ́ ojókòó tàbí òtí ẹ̀ jókòó ẹ jẹ́ máa pẹ̀lẹ́ tí òjókòó wá òforí kanlẹ̀ àkọ́kọ́ ọkàn gbòdì òkè báyìí ó tún dá orí padà ọba rántí pé ah mi ò mọ̀ jókòó mi ò jókòó láàrin ìforíkanlẹ̀ méjèèjì tí mo fi bẹ̀rẹ̀ rákà míì rákà tó o ti jókòó láàrin ìforíkanlẹ̀ méjèèjì yẹn rákà rìn ẹ ó ti bàjẹ́ torí ọ̀ràn yẹn irun ló miss out yẹn so láti gbọ́dọ̀ mọ̀ kí ni ọ̀ràn yẹn irun lórí irun Okay, so that tí mistake bá wáyé lórí ẹ̀ a lè mọ̀ tá ṣe sí ní ìsìn kí ni súnà irun kí ni àwọn nǹkan tó ń pè ní súnà nù sọ̀la kí ni súnà irun ká padà sínú tírà wa number one al-ikọ́ọ̀mà al-ikọ́ọ̀mà gbólóhùn ìkọ́ọ̀mà súnà irun ni a fẹ́ kí irun ní ìsìn kó o ṣe ìkọ́mà kó o tó kírun súnà irun ni tẹ́ bá fẹ́ kírun jẹ̀mọ́ tẹ́nìkan bá ti ṣe gbogbo yín lẹ ti ṣe nù bí irun pípè náà ni tẹ́nìkan bá ti kírun gbogbo yín tẹ́ fẹ́ kírun lẹ ti kírun nìyẹn so ìkọ́mà súnà ni lẹ́yìn náà wàsúùrà alẹ́ ti ìbá àdàlẹ́fà àti hà. súrà eléyìí ti ń bẹ lẹ́yìn fátíà ìyẹn súrà tá a máa ké lẹ́yìn tá a bá ké fátíà tán lórí rákà alákọ̀ọ́kọ́ tàbí lórí rákà ẹlẹ́ẹ̀kejì súnà ni súnà ni sẹ́tìrì pé yàtọ̀ ń bẹ láàrin irun àti jọ̀ràn súrà jẹ́ náà lórí irun. wàlìkìyàmù ha kọ́ ọ wá nàró súrà náà súnà náà ni ìyẹn ni pé ó fẹ́ ké súrà ní ìsìn wọ́n fẹ́ kó nàró ké súnà náà ni kó nàró ké àmọ́ àmọ́ ká sọ pé agbára ò wá sí fún ọ láti nàrókè ọ wá fẹ́ jókòó kì í ọ fẹ́ jókòó kè é ńgbò tí jẹ́ súnà ọ̀daràn ńgbà agbára rẹ̀ ò ti gbé e ọ̀daràn ok wàsírù fíìmà yusaru fìhì kákéwú jẹ́ẹ́jẹ́. lórí irun tá a ti mọ́ kéwú jẹ́ẹ́jẹ́ súnà irun ni. àṣírù fíìmọ̀ yusaru fi ìkéwú jẹ́ẹ́jẹ́ níbi irun tá a ti mọ́ kéwú jẹ́ẹ́jẹ́ súnà irun ni. a máa ń kéwú jẹ́ẹ́jẹ́ nínú lúrì àti irun asiri àti àwọn rákà ẹyọ kan tọ́kẹ́yìn níbi irun mọ́gíríbì àti. Raka méjì tó kàn níbi irun ìṣáì so ibi tá a ti máa ń kí ó jẹ́jẹ́ nìyẹn ká kí ó jẹ́jẹ́ níbi tá a ti máa ń kí ó jẹ́jẹ́ súnà ni wàlìjáharu fi mọ yujiharu fi yìí ká sì kéwú sókè níbi tá a ti máa ń kéwú sókè súnà irun ni wọ́n wàá gbé fúnra wọn ká kí ó jẹ́jẹ́ ibi àti máa ń kí ó jẹ́jẹ́. súnà ìrun ni káké ó sókè ibi àti máa ń ké ó sókè súnà ìrun ni ìwọ wá lọ gbé fúnra wọn ibi àti máa ń ké ó jẹ́jẹ́ wọ́n wá ké ó sókè ibi àti máa ń ké ó sókè wọ́n wá ké jẹ́jẹ́ ọ̀dà súnà ìrun ọ̀dà súnà ìrun ọ̀dàrú ti ẹnu ọlọ́run ní ṣe ọ́ ní mọ̀dàrú. wàsàmí Allahu liman hamida gbólóhùn tá a sọ lórí ìrun pé sami Allahu liman hamida sami allahu liman hamida ọlọ́run gbọ́ ẹni tó ẹni tó yìn ẹni tó sọ pé alhamdulilayi ọlọ́run gbọ́ gbólóhùn yẹn sami allahu liman hamida sunna irun ni ìmáàmù ó wí irú ẹ̀yìn náà ó sì wí. wàkúlù tẹkìbíratin sunna ilá alùlà gbogbo Allahu akbar tá à ń ṣe lórí irun. Allahu akbar táǹsì lórí irun sunna ni gbogbo ẹ̀ àyàfi ní bẹ̀rẹ̀ irun Allahu akbar Allahu yẹn onítẹ̀kìbíratù lè rọ́ mi ọ̀ràn yẹn nìyẹn lọ sórí pé nígbà yẹn sunna irun ni. tábà fẹ́ lọ sórí ìforíkanlẹ̀ a ṣe Allahu akbar Allahu akbar tá a ṣe ń bẹ̀ yẹn súnà ni tábà gbórí kúrò ní ìforíkanlẹ̀ tá a fẹ́ jókòó a tún ṣe Allahu akbar èyí tá a ṣe yẹn súnà ni Allahu akbar yẹn tábà tún fẹ́ foríkanlẹ̀ a tún ṣe Allahu akbar Allahu akbar tá a tún ṣe yẹn nígbà tá a fẹ́ foríkanlẹ̀ nígbà kejì súnà ni nígbà tá a bá tó fẹ́ nàró tàbí a fẹ́ jókòó ta tún ṣe Allahu akbar gbogbo Allahu akbar tá a ṣe lórí irun wa sunna illa al-ula àyàfi alákọ̀ọ́kọ́ Allahu akbar alákọ̀ọ́kọ́ òní takbiratul ihram ọ̀ràn yẹn nìyẹn ọ̀ràn yẹn ni. Okay. Watashahudani: ìjókòó àtàhíyà lórí irun alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì suna ni ìjókòó àtàṣàhùd alákọ̀ọ́kọ́ àtàṣàhùd jàre àtàṣàhùd gbólóhùn àtàhíyà táàkà níjókòó alákọ̀ọ́kọ́ táàtúntúnkà níjókòó ẹlẹ́ẹ̀kejì suna irun ni. wàlìjùlùs láhùmọ́ jíjókòó kà á súnà náà ni jíjókòó kà á súnà ni wàtàkàdí ìmọ̀lì fàtíà àlàásúrà ká kọ́kọ́ ké fàtíà ká tó ké súrà lórí irun súnà irun ni a gbọ́dọ̀ tò wọ́n dálé fàtíà first súrà last ìkọ́kọ́ ké fatia ká tó ké súra lórí ọ̀pá àrùn wa súnà ni. wàtẹ̀sílímàtò sáníyà wà sálísà lèlè ma'mum sísálámà kejì àti sísálámà kẹta fún èrò ẹ̀yìn súnà ni. sísálámà kejì tẹ̀sílímà àsáníyà wà sálísà lèlè ma'mum sísálámà kejì àti kẹta fún èrò ẹ̀yìn súnà ìrun ni ní mazhab mamaliki sálámà tí wọ́n rèé o ìmọ̀ọ́mọ̀ sọ pé asálàmù aleikum èrò ẹ̀yìn náà sọ pé asálàmù aleikum yóò wá yíjú sí ọ̀tún asálàmù aleikum wa rahmatullahi asálàmù aleikum ọ̀rọ̀ amọ̀tòlọ́ọ̀ sálámà kejì ní tọ̀tún èyí tó fi kúrò lórí ìrun gangan ni asálàmù aláyíkùm tó ti yé èyí tẹ́ bá lọ kírun níbi tẹ́ ti ń lo tí a mọ́sáàbù mọ́ màlìkì bí tọ́ bá lọ kírun lókè adú lókè adú mọ́sáàsì mọ́tọ̀là mẹ́sẹ̀ mọ́sálámà bẹ́ẹ̀ ni ìmọ̀ mọ́ sọ pé asálàmù aláyíkùm yóò ṣe wàá sọ jẹ́jẹ́ salamu alaykum rahmatulahi salamu alaykum rahmatulahi tí ó bá síyàn ní left side ẹ̀ ká wí síbẹ̀ o kò ní í sá sí òsì tí ó ti síyàn ní left side rẹ̀ lórí irun so asalaamu alaykum làwọn fi ń jáde kó lórí irun wọ́n ṣe wàá gbẹnu sí ọ̀tún asalaamu alaykum wa rahmatulah ìyẹn ní sálámà kejì asalaamu alaykum warahmatullahi yẹn sálámù kẹta wọ́n ní súnà nìyẹn sọmọ pé nígbà tá à ń ka fàrọ ìdù asàlám wọ́n ní sísálámà wọ́n lọ́rọ̀ èèyàn ni so ní ìsìn awádébi súnà wọ́n tún wá pè kan ní sálámà kejì àti sálámà kẹta ó yẹ kó yọ wípé sálámà tẹ́ ń pè lọ́rọ̀ èèyàn yẹn ní mazhabu mọ́ Malik asàlámù aleikum onu súnà rẹ̀ wá ni pé yóò sá sí ọ̀tún yóò sá sí òsì ó ti yé ok wàlìjáharu bìtẹ̀sílẹ́mà àlùwáhìdà súnà ni ní mazhab mamaliki pé sálámà àkọ́kọ́ sálámà ẹyọkan àtẹ̀sílímà àlùwáìdà sálámà ẹ̀yọ kan which is usually the first yóò sa òkè ni wàlìjáharu bìtẹ̀sílímà àlùwáìdà sálámà ẹ̀yọ kan yóò wí òkè ni ìyókù yóò wí jẹ́jẹ́ asalaamu alaykum asalaamu alaykum wa rahmatulah. Assalamu alaikum wa rahmatullah. ìwọ́n tó bá ti kírun mọ́sáàtì àwọn tó ń ka tíra fíkìú mazhab Maliki ó ti gẹ́tì tí mo ń sọ. so ọ̀kan inú wa wí sókè ìyókù wa wí jẹ́jẹ́ ni. wasalaatu ala rasulillahi sallallahu alayhi wa sallam sallallahu ta'ala alayhi wa ala alihi wa sallam ká tọrọ ìkẹ́ àti ọlá fún ògìṣẹ́ Allah àti fún àwọn ará ilé rẹ̀ súnà irun ni ká ṣe àṣàlátù fànàbì lórí irun tá a kí súnà irun ni àṣàlátù wo lọ́wọ́ àṣẹ tíra sọ pé ká ṣe àṣàlátù lórí irun wa nígbà tá a bá jókòó àtayá àṣàlátù wo lọ́wọ́ àṣẹ ọlọ́run ní jẹ́ oṣorí burúkú o ọ̀sọ̀wọ́ alẹ́ má ka sàràtú lè fà á tì o bíyàn bá ti kà yín oṣorí ibú ni o ìyẹn oṣorí ibú gidi ni o orí ibú rẹ̀ bóyá ní ní correction mà tó o bá fi lè ka sàràtú lè fà á tì lórí ìrun fànàbí à orí ibú rẹ̀ ti wá ó ti ó ti ó ti ó ti wá ẹ̀ ó ti ga pin tó o bá fi lè ka sàràtú lè fà á tì ní gbà ntọ́lọ́hún ò ní gbà lọ́wọ́ rẹ̀ tọ́ba ìka fánàbì lórí irun orí burúkú gidi ni o ànábì ò ní ká ta sàlátù lè fàátì ànábì ò mọ kankan nípa sàlátù lè fàátì àdádálẹ̀ ṣé òbìkìrí ni sàlátù lè fàátì jẹ́ ọ̀ràn gidi ni ọ̀ràn gidi ni fún un kéèsì tí ń bẹ wájú ṣé wájú ọlọ́run tó bá ga sí pé lóòótọ́ ló sọ pé ọlọ́run sọ ọ́ kalẹ̀ fún òun gẹ́gẹ́ bọ́lọ́run ṣe sọ alukurani kalẹ̀ fún anabiwa Muhammad ah ọ̀ràn gidi ni bí yóò bá dá mi ìmọ̀ ìyẹn ti tó máa ránnu ná torí pé ọlọ́run ò ní sọ nǹkan kan kalẹ̀ mọ́ lẹ́yìn alukurani nítorí náà bọ́ bá fẹ́ ṣe àsàlátù fún anabi Muhammad sallallahu alayhi wa sallam asọ̀látù àlìbìrẹ̀míyà ní number one òun ní kíni nọ́mbà one ńgbà tá a bá ka tíra àádọ́rẹ̀ tán tá a bá ń ka àsìmọ́wí àsìmọ́wí wulẹ̀ wàá mú wá asọ̀látù àlìbìrẹ̀míyà ó mú wá ń bẹ̀ allahumma sọlì ala muhammadin wa ala ali muhammadin kama sọláìta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidu majid. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ká wá sọ pé òye rẹ ò tí ì gbẹ̀yìn ká zoom pé òye rẹ kìí gbé ọ̀sẹ̀ ń jí bọ̀sẹ̀ sìn ni ọ̀sẹ̀ wọnú ìsìláàmù ni tó bá ti sọ pé Allahumma salli ala Muhammadi wa sallim ó ti tọrọ ìkẹ́ àti kẹfà níbi náà nù Allahumma salli ala Muhammadin wa sallim tàbí sallallahu alayhi wa sallam pé o jẹ́ starter o jẹ́ rivati o sì wọnú ìsìláàmù ọ̀wá tí ì rí yẹn ha o tí ì rí sàlátù Ibrahimiyya ha sallallahu alayhi wa sallam ńkọ́ tàbí alayhi salatu wa salam ńkọ́ tàbí allahumma salli ala muhammadi wa sallim ńkọ́ gbogbo ìwọ̀n yẹn ọlọ ṣùgbọ́n eléyìí tí wọ́n fẹ́ káka gangan níbẹ̀ yẹn tó lọ́lá jù ó tó sì kún jù lọ òun ni asọ̀látù al má ka sọ̀látù lè fa tí o maka tunjina o maka kamila o maka nariya o maka goibiya maka rọfìlì amal maka sefi maka dalailu orí burúkú ni máa kó bá ń tí bá ń kà ó mo sọ fún ọ o. okay súnà àrùn là ń kà lọ́wọ́ o. wàsùjúd alàlì ànfi wàlìkàfà yìí ni wàrúkúbatẹ́ yìí ni wà àti rọ́ọ̀fì lìkọ̀dàmẹ́ yìí ni. sọ wá rí nígbà tá à ń ka ọ̀rọ̀ yàn irun a kà pé fíforí kan lẹ̀ kí alálìjábóhà pé tó bá fẹ́ forí kan lẹ̀ o bíbà yìí ọ gbọ́dọ̀ lélẹ̀ súnà rẹ̀ wàá rèé súnà ìforí kan lẹ̀ ni pé wàsùjúd alàlì ànfi ó forí kanlẹ̀ imú rẹ̀ yọ kanlẹ̀ imú orí imú yọ kanlẹ̀ wàlìkàfáìní àtẹlẹwọ́ ẹ̀ méjèèjì yọ kanlẹ̀ wàrúkúbàtẹ́ìní orúnkún rẹ̀ méjèèjì yọ kanlẹ̀ àti rọ́ọ̀fìlì kọ̀dàmẹ́ìní orí ọmọ níka ẹsẹ̀ rẹ̀ méjèèjì yọ kanlẹ̀ gbogbo ibi tí ó jẹ́ súnà ìforíkanlẹ̀ nìyẹn. kó o forí kanlẹ̀ kí bíbá yìí nìkan lélẹ̀ o ti ṣe ọ̀ranyàn rẹ̀ àṣepé rẹ̀ tí ṣe súnà rẹ̀ ni pé bó o ṣe fi bí kanlẹ̀ yẹn ò ní gàrò imú sókè imú rẹ̀ ó kanlẹ̀ àtẹlẹwọ́ rẹ̀ ó kanlẹ̀ orúkọ ẹ̀mí jẹjẹ ó kanlẹ̀ orí ọmọ níkà rẹ̀ ṣe kí ni òun náà ó kanlẹ̀ ok wàsútùrà. Okay? so súnà sujudu nìyẹn o wà sútùrà lìgẹ́ ìrìlẹ̀ màmú nínú súnà irun òun ni pé o gbọ́dọ̀ dí gàgà iwájú rẹ lìgẹ́ ìrìlẹ̀ màmú níwọ̀n gbà tí èyí bá ti ṣe èrò ẹ̀yìn ìmáàmù èrò ẹ̀yìn ìmáàmù kò ní dí gàgà iwájú rẹ̀ torí pé ìmáàmù ni ó wà níwájú gbogbo wọn ẹnìkankan wà ní máa fi nǹkan síwájú lẹ́yìn ìmáàmù rẹ̀ bọ̀tọ̀ bá ń dàrún kí súnà ìrun ni pé kò fi nǹkan búlọ́ọ̀kù wájú rẹ̀ ok wà á kọ́ lù ha gílílù rómọ wà á kọ́ lù ha gílílù rómọ ohun tó wá kéré jù tó o lè fi ṣe tútúrà òní tó bá nìkan bíi ọkọ̀ àmọ́ tó ń pè lọ́kọ̀ ìjọba fi gún yàn báyìí. arò nínípọn rẹ̀ àkọlùhá gílílùrúmù kó nípọn tó ọkọ̀ ọkọ̀ kó nípọn tó ok wàtúùlù zìrà gígùn rẹ̀ kógùn tó báyìí láti bí ìgbọ̀nwọ́ mi wá sí bí orí ọwọ́ mi zìrà nìyẹn tàbí ká sọ pé bí ọrùn ọwọ́ yìí ibi báyìí síbi báyìí ní zira apá báyìí ta náà ń pè ní zira apá kan báyìí kò ní dé èjìká o láti ibi ọwọ́ báyìí wá síbi igun ọwa ó ní zira so tó túmọ̀ sí pé kinní yẹn yóò fẹ́ dàbí yóò fẹ́ dàbí kí ni àwọn yíbo yìí ọmọ orogun àwọn yíbo kékeré ń. bí ọmọ rogun ọmọ yibo kékeré òun ẹ̀fọ́ àmọ́ yíbò mọ́ ní ọrọ̀gùn kékèké báyìí tí máa ń tí máa dàbí kóńdó ọlọ́pàá ẹ̀hẹ́n so kò ní ju báyìí lọ ok tọ́hìrín sórí tó fi dí gàgá rẹ ọ gbọ́dọ̀ jẹ́ tó o mọ́ lọ wá nǹkan ẹlẹ́gbin o sábìtín kí nǹkan yẹn kó jẹ́ nǹkan tó wà stationary tó lè dúró tí ò ní máa sá lọ bí ní ìsìnkọ́ wa lọ mú ológìní kò <laughs> fọ ológìní kò fi ṣe sútúrà òun ó sá lọ ní tiẹ̀ ọ gbọ́dọ̀ jẹ́ nǹkan tó lè dúró bákan náà goir mushawish kó má jẹ́ nǹkan tí ó mọ kóró ìròyìn sínú ọkàn rẹ̀ wọ́n tó fi ológìní ṣe ìdígàgà tológìní bá ti rékú yọ sálọ ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí o lè dúró síbẹ̀ ok kò sì ní jẹ́ nǹkan tí ó máa da ọkàn ẹ rú tí ó máa da ọkàn ẹ láàmú lórí ìrun wallahu ta'ala alam ibi tá a máa dúró sí ní ní alẹ́ tòní insha allah ní next episode fàdọ́ ìlú ha fàdọ́ ìlú salat àwọn iṣẹ́ àṣegbọrẹ lórí ìrun ní àwùkà insha allah subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.